ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. ẹ̀yin lànà. ẹ̀yin ló ní o ẹ̀yin lọ́la o ẹ̀yin mà lọ́jọ́ ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ní òní gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ ìyè níbikíbi tí ẹ wà a kí yín kàbọ̀ ní orúkọ olúwa adúpẹ́ ní ọwọ́ ọlọ́run tí wọ́n ti ń fi òye ọ̀rọ̀ wọn fi yé wa láti mọ ẹni tí wọ́n jẹ́ àti bí a ṣe gbọ́dọ̀ láti lè jẹ́ni tó bá ti máa gbóòótọ́ ọ̀rọ̀ láti di ẹni ìgbàlà ìyẹn ni òṣìṣẹ́ tọ́ta láti bára wa sọ pé ọlọ́run kì í fi epo bọyọ̀ bàbá wà nú ẹ̀ṣẹ̀ ọlọ́run fẹ́ ká kúrò nú ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí dókítà onímọ̀ ìjìnlẹ̀ tòótọ́ tó nífẹ̀ẹ́ wa ọlọ́run ti pèsè ọ̀nà sílẹ̀ láti tọ́jú wa àyẹn nípa ẹ̀ṣẹ̀ láti mú ẹ̀ṣẹ̀ kúrò nípa ẹ̀jẹ̀ wọn tí wọ́n ta sílẹ̀ lórí òkè Calvary adẹ̀ ń pè wá níjà ní ìjẹ́jọ́ wípé a ń láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé wọ́n bá a sọ òtítọ́ lónìí yìí a máa bọ́ sórí àkòrí mìíràn èyí tí mo pè ní ẹ ọlọ́run ẹni tí ń ṣe ẹ̀mí ọlọ́run ẹni tí ń ṣe ẹ̀mí ṣùgbọ́n ká tó lọ ka ọ̀rọ̀ ọlọ́run èyí tó wà nínú ìwé ìrere ti johannu orí kẹrin láti ẹsẹ̀ ìkọkàndínlógún sí ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n màá fẹ́ kẹjẹ́ ká tẹríba láti jẹ́ ká gbàdúrà níbikíbi tí a wà ọlọ́run nípa àtagbára bàbá ní orúkọ jésù kristi a lọ́wọ́ nítorí pé bá ò tilẹ̀ lè mọ̀ yín tán olúwa ṣùgbọ́n ohun tí ó yẹ ká mọ̀ nípa ẹ̀yìn ọlọ́run ká ba lè sìn yín ká ba lè fi ayé wa fún yín ká ba lè gbẹ́kẹ̀lé yín pátápátá ẹ ti fi hàn wá a dẹ̀ mọ̀ pé ẹ ó ti ṣì máa fi hàn wá sí olúwa wákàtí náà tó à ń béèrè fún orí ọ̀fẹ́ yín fún ìmọ́lẹ̀ ojú yín pé kẹ́ ẹ gbé sí wa lára láti lè fi òye ọ̀rọ̀ yín fi yé wa pé gbogbo etí tó ń gbọ́ mi yìí pé ní ìgbẹ̀yìn ọ̀rọ̀ yìí ká di alábùkún fún ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí àkórí ọ̀rọ̀ ọlọ́run wa ó ní ọlọ́run ẹni tó ń ṣe ẹ̀mí bẹ́ẹ̀ mo sọ lẹ́ẹ̀kan a máa kà nínú ìwé johannu orí kẹrin láti ẹsẹ̀ kọkàndín ní ogún sí ẹsẹ̀ ìkẹrin ó dín ní ọgbọ̀n ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ọlọ́run obìnrin náà sì wí fún un pé ọ̀gbẹ́ni mo wòye pé wòlíì ni ìwọ ń ṣe àwọn bàbá wa sìn lórí òkè yìí ẹ̀yin sì wí pé Jerúsálẹ́mù ni ibi tí ó yẹ tí a bá máa sìn Jésù wí fún un pé gbà mí gbọ́ obìnrin yìí wákàtí náà ń bọ̀ nígbàtí kí nígbàtí nígbàtí kí kì í ṣe lórí òkè yìí tàbí ní Jerusalemu lè ẹ̀yin ó máa sin bàbá ẹ̀yin ń sin ohun tí ẹ̀yin kò mọ̀ àwa ń sin ohun tí àwa mọ̀ nítorí ìgbàlà ti ọ̀dọ̀ àwọn Júù wá ṣùgbọ́n wákàtí náà ń bọ̀ ó sì dé tán ó sì dé tán nísinsìnyí nígbà tí àwọn olùsìn tòótọ́ yóò máa sin bàbá lí ẹ̀mí àti lí òtítọ́ nítorí irú wọn torí irú wọn ni bàbá ń wá kí ó bá kí ó máa sin òun ẹ̀mí lé ọlọ́run àwọn àwọn ẹni tí ń sìn kò lè ṣàìsìn lé ẹ̀mí àti lé òtítọ́ obìnrin náà sì wí fún un pé mo mọ̀ pé mẹ̀sáyà ń bọ̀ wá tí à ń pè ní Kristi nígbà tí ó bá dé yóò máa sọ ohun gbogbo fún wa ẹsẹ̀ tí ó gbẹ̀yìn Jésù Kristi wí fún un pé èmi. E ẹni tí ń bọ̀ wá ó ń sọ̀rọ̀ yìí li òun ẹ ké hallelujah ẹ̀yin ará mi nínú ibi tí a kà yìí a lè rí wípé arábìnrin ará Samaria yìí ó ní ìbápàdé pẹ̀lú Jésù Kristi eléyìí tó ṣe pàtàkì èyí tá a máa kíyèsí òun ni ohun tó jẹ́ pàtàkì nínú ìṣẹ̀dá Ọlọ́run tó jẹ́ kókó nínú ìṣẹ̀dá Ọlọ́run a rí i pé níbí yìí wọ́n ń sọ̀rọ̀ nípa ìjọsìn àbí nípa ìsìn nípa ìjọsìn nígbà tí Jésù Kristi wípé ó ní wákàtí náà ń bọ̀ àti pé ní ìsinsìnyí ni wákàtí náà dé tí àwọn olùjọsìn tòótọ́ tí wọ́n máa sin bàbá ní ẹ̀mí àti ní òtítọ́ nítorí pé irú àwọn wọ̀nyí gan-an ni bàbá ń fẹ́ ní ẹsẹ̀ ìkẹta lé ní ogún tí a bá lè kíyèsí nínú ìwé nínú ìwé Jòhánù nínú ìwé Jòhánù orí kẹrin yẹn ẹsẹ̀ kẹrìnlélógún yẹn a rí wípé a rí pé ẹ̀mí òní Ọlọ́run eléyìí ló jẹ́ kókó eléyìí ló ṣe pàtàkì nínú ìṣẹ̀dá Ọlọ́run torí pé ẹ̀mí ni Ọlọ́run jẹ́ ohun tí wọ́n ń sọ níbí báyìí òun ni wípé tí mo sì fẹ́ ká mọ̀ ni wípé láti máa kíyèsí jù òun ni pé Ọlọ́run ó jẹ́ ẹ̀mí tí a ó bá sì sìn wọ́n a láti sìn wọ́n ní ẹ̀mí àti ní òtítọ́ a ò lè rìn a ò lè lọ ní ọ̀nà tó jinlẹ̀ tó àbí ká rìn jìnnà gan pẹ̀lú ọlọ́run ní mímọ̀ ọlọ́run tí a ò bá mọ̀ bó ti ṣe yẹ ká sìn wọ́n àbí ká sọ nípa ìsìn ọlọ́run ohun tí mo sọ ni wípé tí a ó bá sin ọlọ́run ní ọ̀nà tó máa tẹ́ ọlọ́run lọ́rùn a láti kọ́kọ́ ní òye wípé ọlọ́run jẹ́ ẹ̀mí ẹ̀kẹ́ hallelujah ohun tó túmọ̀ sí ni wípé ọlọ́run jẹ́ àkọ́kọ́ ni wípé ọlọ́run kì í ṣe kì í ṣe ẹni téèyàn lè rí gbámú àbí ohun tó ṣe é rí gbámú ohun tí torí pé ọlọ́run ò ní ara ẹ̀mí kò ní ara nínú ìwé lúùkù orí orí ìwé lúùkù orí kẹrìnléní ogún ẹsẹ̀ ìkọkàndínní ogójì ṣùgbọ́n ẹnìkan lè máa béèrè wípé ṣùgbọ́n Jésù Kristi ó ní ara bẹ́ẹ̀ ni òtítọ́ ni ṣùgbọ́n nítorí pé wọ́n wá wọ́n wá di nítorí pé wọ́n wá wọ́n sì di ènìyàn lélẹ́ ìṣe rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé nínú ìjọba wọn lọ́hùn nínú ìjọba wọn nínú ẹ̀mí lọ́hùn ọlọ́run ni wọ́n ń ṣe wọ́n sì jẹ́ ọlọ́run tó jẹ́ ọlọ́run ẹ̀mí ọlọ́run kò ṣẹni tá a lè rí gbámú àbí dìmú àbí tó jẹ́ pé ó lè kú bí ènìyàn nítorí ìdí èyí bíbélì pè é ní ọ̀pọ̀lọpọ̀ ló lè máa ẹ̀yin ará mi ní olúwa ọ̀pọ̀lọpọ̀ ló lè máa ní ìṣòro àti gba eléyìí gbọ́ àbí òye yìí ó lè má fẹ́ yé wa mi ń dá wa lẹ́bi ìdí ẹ̀ ni wípé ènìyàn ni wá òye wa sì kúrú òye wa kéré a sì wà nínú ayé ètò yẹ pé ayé ta lè fọwọ́ kàn fojú rí ni tó yẹ pé òye ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ kò yé wa ṣùgbọ́n bíbélì sọ wípé ó ń pe ọlọ́run pàápàá ó ń ṣàpèjúwe ọlọ́run nígbà míì ní bí ènìyàn kí òye ọlọ́run kó ba lè yé wa a máa sọ wípé ọwọ́ ọlọ́run àbí ojú ọlọ́run eléyìí jẹ́ àwọn ó lè jẹ́ eléyìí jẹ́ àwọn àlàyé àbí àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ láti lè fi ṣàpèjúwe kí òye ọlọ́run lè yé wa pé ọlọ́run jẹ́ ẹ̀mí tó yẹ pé kábà lè lè máa lè ràn wá lọ́wọ́ láti lè mọ̀ pé ọlọ́run jẹ́ni tá a lè ní ìṣepọ̀ pẹ̀lú àbí ní ìbáṣepọ̀ pẹ̀lú ní ọ̀nà tó yẹ pé ó bá fi lè yé wa ẹ̀yin ará mi ohun tí mò ń sọ ni wípé tí a ó bá wá láti sin ọlọ́run òye ẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ yé wa wípé ẹ̀mí ni ọlọ́run àti wípé ọlọ́run tó jẹ́ ẹ̀mí yìí wọn òun ló ẹ̀mí yìí ó ṣe kókó láti mọ ọlọ́run tá bá lè wá mọ ọlọ́run pé ọlọ́run jẹ́ ọlọ́run jẹ́ ẹ̀mí eléyìí wá túmọ̀ sí pé a wá lè ràn wá lọ́wọ́ láti lè sin ọlọ́run bó ti ṣe yẹ àti bó ti ṣe tọ́ a lè sin ọlọ́run ní ẹ̀mí a ó sì lè mọ̀ pé ẹ̀mí ni ọlọ́run àti pé á lè sínú òtítọ́ wa torí pé a mọ̀ pé ẹ̀mí ni ọlọ́run ọlọ́run wà ó wà níbi gbogbo ọlọ́run wà nínú ilé ó wà níta ó wà níbi gbogbo tá a wà so ó wá ṣe pàtàkì fún wa láti lè sin ọlọ́run pẹ̀lú ọkàn wa láti lè sin pẹ̀lú ohun tó ń jáde láti inú wa kì í ṣe tó wà lágbègbè wa ṣùgbọ́n ó lè máa lè ràn wá lọ́wọ́ bàtà tí mo yẹ pé ọlọ́run jẹ́ ẹ̀mí á lè ràn wá lọ́wọ́ láti lè sin ọlọ́run bó ti ṣe tọ́ àti bí ó ti ṣe yẹ ní ọ̀nà tó máa jẹ́ ìtẹ́wọ́gbà pẹ̀lú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ni òye kò yé eléyìí tí a ti sọ yìí ṣùgbọ́n ó jẹ́ ìfẹ́ ọlọ́run fún wa ó jẹ́ ìfẹ́ ọlọ́run fún wa láti lè mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ọlọ́run ẹ̀mí mo fẹ́ ká ronú nípa ẹsẹ̀ eléyìí bí mo ti ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ yìí wípé ọlọ́run fẹ́ ká mọ̀ wípé ẹ̀mí ni wọ́n wọ́n sì ń fẹ́ ẹni tó máa lè sìn wọ́n ní ẹ̀mí àti ní òtítọ́ ìbéèrè ni wípé ǹjẹ́ wọ́n fẹ́ sin ọlọ́run ní ẹ̀mí àti ní òtítọ́ tó bá fẹ́ kí n gbà níyànjú àbọ̀ ń fẹ́ ìbéèrè àbọ̀ ń fẹ́ ìdáhùn àbọ̀ ń fẹ́ kí n gbàdúrà pẹ̀lú wa o lè pè mí sórí josepheniowo at yahoo dot com Joseph josepheniowo at yahoo dot com àbí kí o pè mí sórí ẹ̀rọ aago plus two three three two four six eight four six seven seven four lórúkọ jésù kristi a ó máa pàdé níjọ́ mẹ́jọ o kò ráàánú gbà lórúkọ jésù kristi àmín ó dàbọ̀. ẹ̀yin ló o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. ẹ̀yin là góńgógó.